بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد الإيمان باليوم الآخر nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ gbìndé alkiyama níta àgbàlérò ẹ̀ pẹ̀lú ní yawmul kiyama ọjọ́ alkiyama ọjọ́ alkiyama alladhi yub'athu an-nasu fi ọjọ́ tọ́lọ́run ọba àlekíọ́lá subhanahu wa ta'ala tí yóò gbé gbogbo èèyàn dìde ọjọ́ tó lágbára ni èèyàn mọ̀ yá mi tá lọ rárí dájú gbogbo ń táwọn wí fúnra wa níjọ́ tó dòdò rẹ ọ̀hán. ìròyìn tọ́lọ́run fún ọjọ́ yìí pọ̀ tó yẹ pé bí èèyàn bá ń ka ẹni tí ń ka tọ́mọ̀tòmọ̀ alukur'an ìbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ máa sọ̀kalẹ̀ sọ́kàn rẹ̀ nígbà bá ń ka ìròyìn ọjọ́ ògbóni alkiyama yìí téèyàn wò pé yéè ṣé sí ọwọ́ wa yìí ṣe lè là wá lọ́jọ́ náà àfi ẹni tọ́lọ̀ ń bá là. sórí ìṣesí tèmi àti ẹ wà ṣé tó bá jẹ́ pé ńlá gbé dé ọjọ́ yìí sáà sì ní tọ́ ìyá rẹ̀ wọ̀ àbí Allah subhanahu wa ta'ala kọ́ là wá kúrò nínú ìyá rẹ̀ ọjọ́ tó lọ́n ń gbé gbogbo èèyàn dìde nítorí kíni lil hisabi wal jaza kálí wá ṣèṣirò kò lè jẹ́ pé ńgbà bá ṣèṣirò tán yóò sọ òǹkálùkù lẹ́sàn rẹ̀ ìdí ẹ̀ nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi sọ ní yawmul qiyamah yawmul akhir al-yawmu al-akhir yawmul hisab yawmul jaza subhanallah ọjọ́ tó yẹ pé la yawma ba'da kò sí ọjọ́ mi mọ̀ lẹ́yìn rẹ̀ haythu yastakirru ahlul jannati fi manazilihim lọ́jọ́ náà ọmọ àlìjánná ọlọ́run ó fi sáàyè rẹ̀ nǹkan kan ò ní yẹ ọlọ́run ó sì mí àti yín bẹ́ẹ̀ ọmọ náà náà ń kọ́ yastakirru fi manazilihim àwọn náà ààyè tiwọn faliyadu billah na'udhu billahi minan nar abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́lá ẹ̀mí àti ẹ̀ àti gbogbo sẹ́dẹ̀ yẹn máa ṣe tí máa gbé yẹn wọ̀nà kọ́lá wa mẹ́. ìtumọ̀ yawmul qiyamah yawmul akhir al-imanu bil yawmil akhir ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ náà ń tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ní àwọ̀ at-tasdiqu li tí ò ní yẹ tó pé ìpinnu wa ti dúró tá a ti gbà bí kulli ma jaa fil Qur'an wa sunnah imma yakunu ba'da al-mawt min fitnatil qabr wa adhabihi wa na'imihi wal ba'th wal hashr wal hawd wa suhuf wal hisab wal mizan wa sirat wa shafa'a wal jannati wan nar wa ghayri dhalik ìnígbàgbọ́ tó yẹ kóró tó jẹ́ tòdodo pẹ̀lú tí alukur'ani sọ nípa rẹ̀ tí anabi sọ nípa rẹ̀ pé nǹkan nínú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ṣùgbọ́n èèyàn bá ti ń kú báyìí tẹ́mi bá ti kú ọjọ́ àlùkìyámà ti dé ti inú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ mí fitinà tí lókọ̀bọ̀ àkọ́kọ́ tí ọkọ̀ ṣẹlẹ̀ nu fitinà sàárè aṣàlàyé rẹ̀ fún wa ìyá rẹ̀ ìkẹ́ tí ń bẹ́ẹ̀ ìgbédìde ìkójọ lọ́jọ́ ìgbéda kìyàm aláhàwù tọ́lọ́ wọn fi sẹ̀sán fọmọ àlìjẹ́nà tọ́lọ́ kó ṣe fún ẹ ìwé oníkálukú wa tí wọ́n sọ wípé ìwé rẹ ní fáìlì ẹnì kọ̀ọ̀kan yín nìyẹn gbogbo àwọn nǹkan tí ó wáyé nu al-hisab gbogbo ẹ̀ lágbọ́dọ̀ nígbàgbọ́ sí ìṣirò al-mizan ntí òṣùwọ̀n ntí wọn skéèlì tí wọn èèwọ̀n sí kálukú wa wasirat ọdẹ afárá gbogbo ẹni kọ̀ọ̀kan wa gbàbẹ̀ kọjá aṣàfáà ìpẹ́ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ yọ̀ǹda fún ọjọ́ gbìndàdì kìyàmà la tanfa'u illa man adina lahu rahman wa qala sawaba illa man adina lahu rahman wa radiya lahu qawla nínú sura mi afẹ́ni ọlọ́run bá yọ̀dà fún anabi sallallahu alayhi wa sallam ni alijanna wan nar alijanna àti iná inú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú nìyẹn ìgbà a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí i tábà ti nígbàgbọ́ sí júmúlà gbogbo àwọn nǹkan yìí idan al-imanu bil yawmil akhir wíwà tó lọ́wọ́ balẹ̀ kẹ́lá ń ròyìn àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́ni wa bil akhirati hum yuqinun olùgbàgbọ́ òdodo ọgbà ọjọ́ ìgbìndà kìyàmà gbọ́ ní ìtọ́dájú wa subhana ọlọ́wọ́ balẹ̀ kẹ́lá tó sọ fún wa láàyè mi suratu nisa allahu la ilaha illahu la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi wa man asdaqu minallahi haditha. ọlọ́wọ́ bá àlekèlá kọ́kọ́ jẹ́rìí ara ẹ̀ ọkọ̀ sọ ń pa rẹ̀ ọba tó yẹ pé ìjọsìn òdodo ìjọsìn ọba tó yẹ pé ó nìkan níjọsìn òdodo tọ́ sí kò sẹ́nìkankan tá a lè fún níjọsìn òdodo àfọwọ́n la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ a kò ń jẹ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wa man asdaqu minallahi haditha ta ló lè sọ̀rọ̀ tí ó jẹ́ òdodo náà ta lẹni náà tó lè jẹ́ olódodo níbi ọ̀rọ̀ tí ń sọ tó ọlọ́run subhanahu wa ta'ala sáwọn èèyàn tó jẹ́ pé bàbá ń sọ̀rọ̀ ẹnu rẹ̀ ó sì mọ ẹnu wa ó sì mọ dùn gbogbo èèyàn ó sì gbà pé òótọ́ ọ̀rọ̀ là ń sọ. So irọ́ sì bẹ̀mẹ̀ kódà ó ti débi pé ẹlòmíín bẹ̀tọ̀ yẹ kó tọ́ bá sòótọ́ ọ̀rọ̀ gbogbo èèyàn ó ti gbà pé kì í nítorí pé tí wọ́n bá sábà mọ̀ náà ni pé kíni ọmọ àparọ́ èèyàn ọmọ ìyá mi gbogbo eléyìí náà ni ó ní orí pa níbi òṣùwọ̀n sẹ́ẹ̀rì ẹnìkọ̀ọ̀kan wà tá a lọ dé bá lọ́jọ́ gbìndàkìyàmá idan a jẹ́ pé kọ́ ọ lọ gbà lódodo mọ́dámà tó di jẹ́ pé ọlọ́run ò ní sọ̀rọ̀ kankan jẹ́rọ̀ òun lọ́wọ́ a fún wa pé layajima annakum ila yawmil qiyamati la rayba fi máa kó yín jọ á kó yín jọ tó bá jẹ́ ògbéde alkiyama idan kò sí rọ́mẹ́ gbogbo ẹni tí ó gba alukurani gbọ́ gbogbo ẹni tó sọ pé òun ò nígbàgbọ́ kankan èèyàn bá di kú kàlásì ẹni tó sì pé ọ gbà ṣùgbọ́n ìṣesí rẹ ò jẹ́ mọ̀ náà gbogbo tó ń ṣe àfi bí ìgbà tó yẹ pé kò sí ìṣirò kankan lẹ́yìn ikú mọ́ni kò sí rọ́dún ọ̀rọ̀ lọ òdodo ni kò sẹ́ni ó lè sọ òdodo tọ́lọ̀ wọn bá àdìkẹ́ ọ̀la ń sọ nínú ọ̀rọ̀ ìdẹ̀n nínú àkọ́kọ́ tí ọkọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́dà bá kú tán kọ̀bọ̀rọ̀ fitnatul qabr níjà náà ni sualul malakai ìbéèrè táwọn màláíkà méjì tí wọ́n bi wá nígbà tí a bá gbé àná sáré wọ́n bi an rabbihi wa nabi wa dinihi wa nabiyyi fayuthabitu Allahu alladhina amanu bilqawli thabit gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ sọ́nù alukur'an pé yuthabitu Allahu alladhina amanu. بالقول الثابت àyẹn tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò lè máa dáhùn rẹ̀ kọ́ọ̀lù thabit ó náà ní ìdáhùn tí a béèrè lọ́wọ́ èèyàn gbogbo exam tá a máa ṣe yẹn alukọ́ọ̀lù thabit ó náà ní àlìjábà sọ̀híhà wà ní abábí ọ́ ní béèrè tó yẹ pé ń tọ́ ọkọ́ lẹ̀ ó sì ṣe déédéé táwọn náà kọ́ lẹ̀ lọ́dọ̀ wọn pé ní dáhùn kọ́ọ̀lù thabit nìyẹn ṣùgbọ́n téèyàn bá kọ kankan lẹ̀ tọ́jẹ́ pé lọ́dọ̀ tiẹ̀ ló ti jẹ́ ìjábà ẹni tí ó máa kí ẹ̀ kí sí ìjábà lọ́dọ̀ rẹ̀ èèyàn sì náà nù ọlọ́kàrin kan mọ́ ọkọ̀ àti tí mo kọ yìí ó sì correct ó sì correct nù irú ìbéèrè yìí náà ọlọ́run ọba àlekèọ́lá ní yuthabitu lọ́ọ̀hù lẹ́dínà àmánú pẹ̀lú kọ́wọ́lẹ̀ sábẹ̀tì ìyí tó ṣe déédéé ìdáhùn ní tí wọ́n máa béèrè fún olùgbàgbọ́ òdodo ọlọ́run jì ó lè dáhùn rẹ̀ olùgbàgbọ́ òdodo ọmọ sọ pé tí wọ́n bá ń bi léèrè kì í ta lọ́lọ́run bá rẹ̀ rọ̀bì Allah díìnì islam nabiyyi muhammad sallallahu alayhi wa sallam insha allah atuma tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.